اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما هذه هي توفيقهم الله سبحانه وتعالى والشهيد صلى الله عليه محمد صلى الله عليه وسلم نادى سلامك انت الله وصحابه Adilku awal itu amat berjalan dengan syarat Muhammad sallallahu alaihi wasallam. Kecil kembali berdasarkan kekayaan lẹ́yìn náà ó kí àwọn الشيخ الفاضل حبيب الهادي الكريم حفظه الله تعالى ورعاه وسدد إلى الخيرات والمسارات الخطر أما آه، بكير وصل سيان هذا المصحاب هذا إيه هذا إيه كيف وكان سيان هذا مسارات سوى بإنسان aláṣàkọ rárá ìpè pé iṣẹ́ takuntakun òun náà ní ìmọ̀ ní àyè àdánwò yìí tí gbogbo ẹni tó bá sì débì òun náà bá jẹ́ ẹni tó gbé iṣẹ́ báyìí dání yóò máa pàtàkì irinṣẹ́ tí wọ́n ti ṣe. pàtàkì jùlọ téèyàn bá tún wá mọ̀ pé wọ́n ti wà lẹ́nu à irinṣẹ́ báyìí ìṣọdún mẹ́wàá la máa kà ìṣògùn ọdún náà máa kà tó dáa ní àwọn ọmọ ọdún àpòwò máa kọ̀ dáwọ̀ ìlú dùbùdù bẹ́ẹ̀ ọwọ́ àti ọ̀la sọ̀tà lọ́wọ́ dáa ní kúrò abẹ́sẹ̀ ìjọba rẹ̀ kó bá wa ká fún ìrìnàjò àlàkàtà mẹ́tọ̀ ọmọ ìjọba rẹ̀ kó yọ̀ọ̀ta ní ìwúláyà gbogbo àwọn àmọ̀ràn ìkọlù ilé ìgbìmọ̀ bá ṣe olórí jẹ́ ọ̀dà láti ẹ̀sán náà kan الحسن كل حقيقة الطويلة من دخل بلغة ما هو أمر به ما هو من دخل بأمام علينا وبواتي أوانجا المتعاونون مع قبيلته في أنقول وكمون في ذكر ولجاء بوشي ìròlẹ̀ gbọ́dọ̀ bí àyè ìkórè gbogbo ẹ lọ́lọ́dọ̀ lóṣù àìsí máma pé iṣẹ́ yìí ò ní jẹ́ àdáṣe àwọn kan náà lọ́nà ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni ó máa lò fẹ́ fún wọn lọ́wọ́ láwọn tí wọ́n jọ jù fún gbà míì wọ́n jọ ronú àwọn tí wọ́n ní náà nínú náà ẹni tí o gbé owó kọ́lé nílé èyí náà fara rẹ̀ bí ilé gbogbo wa bẹ́ẹ̀ bá ti wà ní wọn àwọn tó tí mo tún ní tó kó iná àwọn náà nínú àwọn àlùkò tààrí ìlú náà máa lè ṣàyẹ̀wò aláwọ̀ àwọn tó náà òtún bá apá àbá ti gbéra kalẹ̀ tí ò bá sọmọ tó ń pé yóò pọ̀ ìmọ̀mọ́ tó bá máa yàrá náà sọ àwọn ọmọ tó náà máa ń wà nípò ẹni tí ń tà á wá náà pẹ̀lú àwọn àlùfáà náà gbogbo wa pátápátá ọlọ́wọ́ sọ kálukú alára sọ̀rọ̀ rẹ̀ èrè tí èèyàn wá máa ń jẹ lóbi ìdúnnáná àwọn àlùfáà ẹ̀mí èrè pọ̀ tí èèyàn máa rí bẹ́ẹ̀ èèyàn máa ń jèrè ayé níbẹ̀ èèyàn sì máa ń jèrè gbẹ́gbẹ́ ìyá àti táyé àti tàbíyàmà ọlọ́mọ́ta ìtìlúbọ́ jẹ́ o àníyàn dáadáa tí ẹ̀rọ mọ́ fi báwọn àfáàlù ọlọ́run ṣe fún ẹ̀fún wa torí oríṣiríṣi náà làwọn tá a máa ń wà pẹ̀lú àwọn ọ̀ṣọ́ ìṣẹ̀lẹ̀ ìgbà mi ẹlòmí mọ̀sọ́lẹ̀ kan mọ̀tọ́lẹ̀ kan mọ̀nàlẹ̀ kan gbẹ̀dúgbù ṣe wà nígbà tí ó bá ń rí ibi mọ̀ tó ṣe kù náà wà àdìgbà ilé tí ó bá ti wá rí yóò kíníkaná àti kíníkaná nasarumá àtàlámàtọ̀ ọ̀làáfíà ọlọ́run làkàlùkù wa bẹ̀rẹ̀ ọlọ́wọ́ tí gbogbo ọjọ́ ṣe kò wá sí nǹkan tó tó nǹkan tí mo lérò pé mo tó fẹ́ sọ yìí má ọjà pé àwọn ọ̀rọ̀ táwọn ṣe kò wá ti ń bá wa sọ ní gbogbo ìgbà ìdàpọ̀ gbogbo wa ẹ̀jẹ̀ ká máa pay attention sí àtàgbùlọ àwọn hapun wọn tó pọ̀ hapun wọn tó pọ̀ ìṣíwájú kòkòrò wọn tó pọ̀ alàtàmọ́sọ̀ ṣe lè kìtàbí wà alàtàwọ̀ oníkálukú wa ọ̀rọ̀ tàwùlẹ̀ àti ọ̀rọ̀ súnà àti káàkiri alùkùránù mú àti káàkiri súnà lọ́wọ́ Muhammad bó sọ̀wọ́ àṣìlẹ̀ òsì ìtọ́jú ẹ láwá sí ilé ayé wa sí àfikà mójútó àgbègbè méjì gbogbo tá à ń ṣe ní ẹ̀sùn pátá tá a bá gbọ́ tá a bá bọ̀ ẹni táwọn pátá rárá ní ìkàlẹ̀ yìí bá ti kú mẹ́ ọlọ́mọdé àti lásán ni ọlọ́mọdé àti lásán ni ṣòro tàwùhí kádà Allah subhanahu wa ta'ala kádà màlẹ́yọ̀ kan ṣoṣo tí máa ń jọ lójú gbà pé tó kọ́rọ̀ yìí ti yé tó gbogbo àwọn wọ́n ti ń wà sí ẹ bá gbọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ ní oṣù ọlẹ́nu ẹ̀yìn oṣù wa bá yẹn pé ah, ah, ládùúgbò ní tá a rò pé yìí ti gbọ́ tàwọ̀tí èdè yìí tá a ti gbọ́ ní tó àmọ́kọ́lọ́ ọ̀nà subhanahu wa ta'ala kó ṣàlékún dáadáa fẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa. ìgbà tá a máa ń mọ alẹ́ni tó dúró òun náà nìgbà táwọn ìpele níjà táwọn ìpele níjà bá ń dé ní àwọn ọ̀rọ̀ yìí ti dẹ́pa gbọ́dọ̀ mọ́ gbọ́ lágbọ̀ tó gbọ́ agbọ́dọ̀ máa gbọ́ lágbọ̀ tó gbọ́ agbọ́dọ̀ máa gbọ́ lágbọ̀ tó gbọ́ táàbá máa gbọ́ lágbọ̀ tó gbọ́ àkọ́dọ̀ bá ti gbọ́yé tí a máa rì ní o àgbọ́yé yẹn ní kó sọ máa jòkó padà lórí ọkàn wa táwọn akẹ́kẹ́ kìí tó bá dé àwa ní òní gbàtá àní mọ́ gbàtá máa ronú báwọn ẹ̀dà ìlú yóò náà náà sì máa rọ̀ àfáàní aláwọ̀ ìyá ọlọ́run mọ́ṣá aláìkọ̀ fún wa níbẹ̀ so àtàwọn èèyàn àwọn ọ̀wọ́n náà máa ká mú bí tó tàwọn èèyàn yìí

tẹ́yìn àti wáyé ayé ìdọ́lọ̀ torí ẹ̀dá wa síbẹ̀ kò sí nǹkan méjì kọjá pé a lè wá ṣe dánwà subhanahu wa ta'ala a lè wá mọ lọ́wọ́ ọba wa lẹ́yọ̀ kan ní gbogbo bí tí ó láti máa lẹ́yọ̀ kí rúgbò mi yàtì níbi ìjẹ́pẹ́ náà ni arab tó ṣiṣẹ́ ní gbogbo tí ń dáyé ìṣe ń jẹ ayé òun ẹnìkan san òkun lọ́wọ́ ń kò wá sí sáǹsì ẹnì kankan nínú àwọn ẹ̀dá rẹ̀ níjọ tó fẹ́ dá ilẹ̀ kò wá sí sáǹsì ẹnì kankan nígbà tó fẹ́ dá ilẹ̀ ẹ máa pàṣẹ kí ní pẹ̀lẹ́ ẹ̀tọ́ ní tìpé ẹni bá ti mọ ọgbà wá bí alhamdulillah mashallah tabarakallah yóò dúpẹ́ fọlọ́wọ́ bá àmọ́ gbogbo alájọ àgbì pé igi nǹkan kò dágbó ibi ìkì abáàjọ àgbì ilẹ̀ kan bẹ́ẹ̀ àmọ́ dídá sọ́nà dídá ilẹ̀ igi nǹkan ọlọ́wọ́ bá ló dágbó rẹ̀ ṣe o igi kan ọlọ́run ọba ló dágbó rẹ̀ ṣe gbọ́dọ̀ igi kan ò dágbó ṣe kò ká àfààrò wà sùhánù wọ́tà kò dé bí iṣẹ́ sí àwọn sùhánù wọ́tà aláṣẹ níjọ́ tó dá sọ́nà olùkọ́ níjọ́ tó fẹ́ dá ilẹ̀ olùkọ́ olùkọ́ tí ò níbi pé kódà pàtẹ wá ní kó tó wá dá ẹrú kan àbó tó dá ẹ̀dá kan tó ṣe nínú àbó dáwọ̀ ṣùgbọ́n ìwọ máa ràn lọ́wọ́ kó máa bá ń bú mi sí sọ́nà mo fẹ́ dá ìsàlẹ̀ bá a ṣẹ̀ dáadáa lá lá olùkọ́ nìkan ni olùkọ́ wà dáwọ̀.

more than ninety eight percent nínú ọmọ nìyẹn ló àgbèrè pé tá a bá ní parọ́ ọlọ́ọ̀nì kan ló dá. ìgbà tó jẹ́ àwọn zanadikọ̀ tó jẹ́ fáwọn òṣèlú láwọn àwọn ẹ̀dá àwọn ìṣẹ̀lẹ̀ ṣe ìṣàrò pé àwọn olùkọ́lọ̀ wọn bá kan bẹ ẹ̀ẹ́díṣẹ̀. ṣùgbọ́n ọpọlọ tí ò lọ jìnnà làwọn yẹn máa ń fún wọn léṣe. báwo ni ilé ayé ti máa ní ètò tó tó báyìí ẹ wá ní kò sẹ́ni kankan tó fi àná kò pọ́sibù ẹ wá ní ó kàn tù nájọ́rálì kò pọ́sibù إذن هو أهل العلم يقول الإمام البيهقي رحمه الله أما قال منصور كنت الإمام أبو حنيفة رحمه الله أنا لكلو تسقص ما تبا يقبلون أنا أفهم لك بيه تبا سبا يفهم لك بيه ìgbé pọ́sùlù látọ̀rẹ́ dédé ní igbó kan tí wá fi lẹ́gbọ́ àwùjọ tó wà yìí ṣàpèjúwe rẹ̀ káwá dé ní igbó tàbí pé igbó àwa ń bá ilé ń bẹ̀ à ń bá bí tẹ́lẹ̀ sórí bí omi tẹ́lẹ̀ sórí bí omi yẹn adìpínu wọn kọ́ ní náà yóò mọ̀ pé ah, ọwọ́ ibi ní à ń bẹ lára ilé ikú sáńdà dáadáa wọ́n ṣe bẹ́tẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ first floor kó wà second floor kó wà third floor kó wà adìpín gbogbo ìsàlẹ̀ rẹ̀ onígbẹ́ tàbí ìgbà tí ọkọ̀ duplex ìbẹ̀rẹ̀ kan dàbí gbogbo rúùmù nìkan wọ́n gbé kí àtijọ́ ẹ̀kọ́ wà wọ́n tó gbogbo àdìsọ́kẹ́ ṣọ́ọ̀ṣì wáyà rẹ̀ ìtọ́jú wọ́n tẹ ọlọ́pù sí ilé ọlọ́pù wà wọ́n lẹ táyì wọ́n lẹ gbá wọ́n là wọ́n là atọ́lẹ́fẹ́ pọ́ńfúlọ̀ atọ́láwọ̀ ọlọ́wọ́ oríṣiríṣi atọ́lẹ́ àwọn ẹgbẹ́ padà kan atọ́lẹ́ padà kan atọ́lẹ́ bíbí ìwò kan àti àdí gbogbo ẹgbẹ́ là ń gbogbo ẹ̀ atọ́dókè àwọn àdí gbogbo ẹ̀ àdí wíńdò wà lẹ̀ kí wíńdò wà ilẹ̀ kan wà lẹ̀ kí ìtún wà lẹ́nu ọ̀nà lẹ̀kọ̀ ìfáàkì wà afọ́nbátágà ẹ̀jọ́ ọpọlọ ní èlé olóòlì gbà á a wá sọ pé ilé taari tó dúró yìí tó létò yìí tí wọ́n ti kùn yìí tí wọ́n kọ́ dáadáa yìí jẹnẹrétọ̀ ṣiṣẹ́ lọ́wọ́ yìí tá a bá dáadáa a bá tá a bá gbogbo ẹ̀yìn ara ní ilé yẹn kàn dédé ó kàn wà ń bẹ̀ látọ́ra ní ẹ̀dọ̀ tó pọ̀ sí. àdìmọ́ òde àkànṣe màwá àwọn àgbẹ̀ yìí náà ṣe ṣé rú ìtẹ́ báyìí ṣó lè dédé mọ kò pọ́síbù náà yẹn náà sí èèyàn kan ló pọ̀ àbáwọ̀ lẹ́yìn alẹ́ bá wí níbi ìṣẹ́kiri ló wà ẹ̀kọ́ níbi ìṣẹ́ sílẹ̀kọ̀ wa wọ́n ni tó wọlé láì ní mọ́sálò ààrà àpèjúwe ọlọ́run wa gba bí tẹ́lẹ̀ àbí ìkéyìn ẹ̀kan ló gbọdọ̀ kó ẹ̀ ẹ̀wù báyìí jìnà sí wa ayé jìnà létò ilẹ̀ ti ṣú dàbàrò pé lẹ̀ máa ṣú ilẹ̀ á mọ́ bàbá òkè ilẹ̀ máa mọ́ atẹ́gùn fẹ́ ṣe báwo ló nípa omi omi tá máa lò omi ìwà ní ayé bóò láti máa rí omi ọ̀nà tá máa gbà rí omi ó tún wá pọ̀ alìmọ́sí odò ká máa pọnmi alìgbẹ́lẹ̀ agbẹ́sàn ìdá alìtúgbẹ́lẹ̀ agbẹ́bọ́wò à ń rí omi lò a níbi omi à ń rí a níbi irúgbìn láti fi survive nínú ayé a tún rí irúgbìn a níbi oxygen láti fi survive nínú ayé a tún rí oxygen a níbi ga gbogbo bá ní àwọn àgbà nínú ayé káwá ní pé gbogbo ẹ̀kẹ́ ilé ìkẹ́lẹ̀ naturally

ó wá rí pẹ́ẹ́sì pé òun lè jẹ́ tuntun náà níta mọ ìjọsìn fún ọmọ ènìyàn wá sí gbólógbò bọ́ bí yìí ọmọ ènìyàn wá sí gbólógbò bọ́ lọ́wọ́ bá ṣe ń pàṣẹ àwọn tòun fún anáàlú kan náà bàtà lè fi pariwo sọ ṣe wọ́n mọ̀ wọ́n àgbírí pẹ̀lú àdéhùn wọ́n àtúná níbi àfààlè là ṣé ọlọ́run ló ṣe gba àwọn ìṣẹ̀lẹ̀ náà àbí ló ṣe pọ̀nù àwọn àyà kọ̀ọ̀rọ̀ àwọn ọmọkùnrin kan kó wà láyé sọ alẹ́sàwọ́ lọ́nà wọn àti ẹ̀ máa wí. ẹ̀yẹ̀kọ̀ ló ń lọ́wọ́ àwọn ọmọ ọmọ tó wá dé bí ẹjẹ́ ká mọ̀ sí Allah subhanahu wa ta'ala nìkan àwọn fánàbí non response wọ́n ni aja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un ujab ẹjẹ́ tó wọ́n ní ẹkú kúfúrú àti ṣíríkù bó ṣe mọ́ níta ọpọlọ ìyẹn nílé ìrònú dáadáa mọ́ ẹ yóò sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ló sọ ìwọ tó lè àdí ìpínlẹ̀ kan oṣù ló dá ẹ wá ìpínlẹ̀ kan ṣe yóò ṣe wá dì dáàbò ìjọsìn wa. nìkan ṣoṣo èdè tó wá sọ. ṣùgbọ́n bí wọ́n bá ti mọ àwọn tí ní ìbílẹ̀ ìbílẹ̀ báyìí pé ẹ̀ gbó olùkọ́ ló dá fún wọn olùkọ́ ló dá ilẹ̀ olùkọ́ ló dá omi gbogbo nǹkan tá a tún sọ báyìí olùkọ́ ló dá débi tí olùkan náà ló lè sọ wa. ìṣe ẹ̀ka ti wá gba ilé àwọn ọ̀rọ̀ Yorùbá kan náà wá dé ẹgbọ́ ayé yìí ṣe dájú. bí ọmọkùnrin òtó àràgbé tó láyé òkè àràgbé láyé òkè ọwọ́ tá a láti máa rà àníkàlọ̀ bá bàbá kan àníkàlọ̀ bá wọn ìyá kan bí ọmọkùnrin òtó bó la fi máa ṣe báyìí dájú wá fún agbọ̀rọ̀ mọ́ aṣọ kílé kan lọ́dì agbọ̀rọ̀ mọ́ aṣọ kílé kan máa pa oríṣi ayé yìí bí ọmọkùnrin oníkè ìjọba òtó wáyé tó ṣe káṣù nǹkan máa pa ló fi máa wá tó wáyé tó jẹ́ sọ tàbá ṣe nǹkan máa ìtàlẹ̀ bẹ́ẹ̀ sọ máa yẹn ìtàlẹ̀ wà tó dàbí bìlíìbù ọjọ́ wà lórí tẹ̀ ìwọ́n ti tẹ́ nípa túnmá pàǹtẹ̀ wọ́n pè ó lè jẹ́ pé ayẹta ni ẹ̀dá kò sí ayẹta ṣe lè fi ṣe òkú jẹ́ àdá ògbọ́dọ̀ máa ó tó ṣe ti bá tún lu ayẹta náà bí ọmọkùnrin náà sì ni o kò sí ìtò ìwọ́n ti látúnwọ̀ tó ní ìfẹ́ tẹ́tú sáàmù tó lè wọ ní kíláàsì ní ọlọ́mọdé bá wọn lò kíjẹ́ á tún wọn ó kíjẹ́ gàdí ṣé ẹgbẹ́ ní tó ti ní ayẹta tó ti lo òfìyẹ ìdájú bí ọwọ́ ọkùnrin òtó ni ló fi fìyẹ kù ṣé ìdí wá tó èyí ti tó ìwọ tó bá lu ayẹta tó lo òfìyẹ ó tún kìlọ̀ nù àwọn àgbà o nígbà táwọn àgbà bá tún lọ bí inú sí ayẹta ò lè rọrùn òkìgbẹ náà kọlẹ ní kékeré jọmọ òfin lè fiṣẹ o àtúmọ̀sáré ẹ̀yọ́mọ̀ àwọn àgbà àtúkúrẹ̀ ìlú àdáhùn kódà bí ẹ̀rọ bá ti wá ṣe ìyọnu àwọn àgbà ẹ̀lú ẹ̀kọ́ tó ìyọnu àwọn àgbà lè gbọ́ tó rẹ̀ o lẹ́yìn tó bá ti wá sí gbogbo ẹ̀ sí gbogbo ẹ̀ wọ́n ṣẹ̀ tó wá sí ìwé ìwà gbogbo tó tún ní yóò tó ọmọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ah mo mo ti fi díẹ̀ fún ẹ ti ní díẹ̀ ni o tí mo ti wá fi gbogbo nǹkan kún o fi gbogbo nǹkan kún ní o wọ́n ti tẹ̀sán àgbà mọ́lẹ̀ o lẹ́yìn tó ti ṣe ìyọnu àwọn àgbà wọ́n ti ní kó mọ̀ tẹ aṣọ àgbà mọ́lẹ̀ ó yẹ kí àgbà dáadáa wà láàyè

نسأل الله السلامة والعافية شكري هو السلطة كيف كما تعالى ẹni tí Allah subhanahu wa ta'ala bá kọ̀kọ́ ikú ìbọn ni a pa kò sí iye irú ayẹta tí wọ́n lè ṣe fún ìmọ̀ ní ó pa ọ̀. ẹni a ti kọ mọ́ pé a máa apá ni kò sí iye ìgbẹ́ tó lè lò wọ́n ṣá náà ni. Ah, àwọn alóòtọ́ àwọn ayé ah, àwọn èèyàn kan máa mọ̀ ìdẹ̀wọ́n ní nǹkan lóòtọ́ ó lẹ̀ pọ̀ kìríkà lẹ́nu ó mọ̀ sí kìríkà lóòtọ́ kìríkà mọ̀ sí wọn gbogbo nǹkan yóò lè ṣẹlẹ̀ ilé àti ìbìlẹ̀ náà ní gbogbo nǹkan lábúrú lábúrú tá a máa ń sọ àwọn àjẹmí àwọn oṣooṣi àwọn tó náà lóde àwọn kìríkà síta gbogbo sábà sí ládùúgbò tiwa ó dàbí ọmọ tó ń tó ṣẹlẹ̀ sáàbù wa fẹ́ẹ́ lọ́mọ tí o sáàbù wa ní ẹgbàdá nínú ti lọ́mọ tí o ọmọ kéwì yóò wá fẹ́ẹ́ jẹ gbà ó wá fẹ́ẹ́ bẹ̀bẹ̀ nínú ẹgbà tó ń bẹ lọ́wọ́ sáàbù àti sáàbù tó ń bẹ gbàdá ní ta ló yẹ kọ́ ọmọ tí o bá fẹ́ẹ́ jẹ gbà èyí rẹ̀ ń dábìlọ́wọ́ ẹjẹ́ àwò dáadáa nínú ìsáà ó mẹ́gbàá dáadáa àtẹgbà tó ìṣàbò lọ́dá ní àtìfẹ́ jẹ́yà tàbí ẹ̀ká bẹ̀rù àwọn ojú ìṣàbò hàn ilẹ́gbà ẹ̀tẹ́ ìtàwọn ojú ìṣẹ̀lẹ̀ wáyé tẹ́gbà ní ẹ̀ká sí ìlàjú ìṣàbò ẹ̀ ti ṣorí kúrò para tẹ́gbà lẹ mú ẹ má rẹ̀ ẹgbà ní tẹ́gbà lẹ yóò kó bá bẹ́ẹ̀ kí torí pé òun máa dùn wá ayé ẹ̀kọ́ ẹ̀yìn ní ìsáàdù ní ká mú kí ló bẹ̀rẹ̀ ní ìsáàdù ní ká mú torí pé àwọn ọmọ akọ̀ǹtò ìgbà bárakàlá ọ̀fẹ́kọ́ bárakàlá ọ̀fẹ́kọ́ sẹ́rí ìgbèǹdáhùn fẹ́yìn mú wáyé ní tó sọ aráyé bí wọ́n ń bẹ̀rù àwọn àjẹ́rì nígbà fi ń bẹ̀rù àwọn sórí ẹ̀rù ń bẹ̀rù bẹ́yìn náà sẹ́ni kàrà máa bẹ̀rù àwọn àjẹ́rì torí pé kọ̀ọ̀tún àwọn àjẹyẹ ọwọ́ ta ló wà wọ́n wá subhanahu wa ta'ala ẹgbà ilé ìdáṣẹ́ sí èyí sáàrùn ìbá ti yàn yàn tí ẹgbà tó bá ti ẹgbà lẹ̀ sí yìí nínú ìlú gbogbo sí ẹgbà bá bẹ́ẹ̀lì fún ọdún mẹ́wàá lẹ́nu tó pé ìbá gbé sókè fi nà yàn kó lè mẹ́rin kẹsẹ̀ mú rẹ̀ ayé ẹ̀kọ́ jẹ̀ máa ọ̀dọ́ ìgbà bá ń bẹ́ẹ̀lì ìtẹ́jú kan tí bá gbé sókè láì sọ́kà tó bá tẹ̀ mo lè mọ́ náà àjẹ́ oṣù lọ́gbọ̀gbọ̀ onígbàrà bí ẹ̀yìn lè dá sí ìdájọ́ àtọ́gbà àwọn oṣù tẹ́lẹ̀ kankan ní wọ́n lè dájú àti pẹ̀lú kọ̀ọ̀tọ́ dáre aláṣọ àlọ́gbọ̀dá. ọba tí wọ́n lè pípọ̀ oṣù gbogbo nǹkan wọ ọlọ́wọ́ ọba ló wà pé káwá mọ̀ bẹ̀rù gbogbo nǹkan mọ̀ torí pé ọmọ tí ó ta ní ẹgbà kọlu yẹ kó bẹ̀ yẹn alẹ́ yẹ kó mọ̀ bẹ̀ òṣù ìyẹn mú àwọn àgbàkọ́ lágbọ̀ wa ìyẹn mú tàbí ẹ̀ká mi wájọ máa ẹlẹ́pẹ̀lẹ́ àdọ̀ nígbà ọ̀tẹ́ ẹni bá ti nígbà ọ̀fẹ́ púpọ̀ kan bá lẹ́nu ayé Allah subhanahu wa ta'ala ti sàlẹ̀ ìkọ̀ mọ́ náà kọ̀ án ó ní alladhina amanu wa lam ìbá náà rí àwọn afá wa ń di pé wọ́n lù dé níbi ankátìbù wáyé ti wá di ọ̀rọ̀ wọ́n á di ankátìbù ní lójú ní káàkiri wọ́n fa ankátìbù ní lójú ńlá ankátìbù wáyé àti wáyé àti brown àti green ní ìbá ti ní tàwọn èyí tí wọ́n tún wà láàárín àwọn onítàwọn èyí bẹ́ẹ̀ mọ̀ fúnra iṣẹ́ rẹ̀ pọ̀ níwọ̀ yìí ajọ́gbẹ́ni fẹ́ sọ sí ní kẹlẹ́gbẹ́ yìí ẹ̀yin náà òun náà fẹ́ gbọ́ àwọn alùsùn náà jọba ìrìn àjò tó wá pàwápọ̀ àwọn tẹ́ wà wẹ̀lú tán lọ àwọn tàwà wà lọ èmi àtàwọn ẹni náà online láti bọ́ra wa ní ààrí àwa ní lórí ìlú ẹni náà online olóòrí wọn nígbò ìjọ́rí àwa ní àmọ́ ọ̀rọ̀ tá àjọ mọ́ sọ kálukú sí ń sọ súnà súnà súnà bàbá pàdé abábílẹ̀ àwọn ẹni náà náà bá gúnyán fún wa náà gúnyán náà sí gbogbo ẹ̀ náà sí bá abágbé níwájú ìwà náà bá jòkó ìṣúná lábá ń jẹ àbáyé wọn wọ pé ìwà ìyàkáyàwó ni àwọn eléyìí ìmáàzì alágbéyà ẹ̀ ìṣàlà ẹ̀ mọ̀ wọ́n ẹjọ́ àjọ ẹgbẹ́ kí ní abáyẹsẹ̀ máa rí ṣílẹ̀ ìgbà òṣèlú à nílẹ̀ ìgbújẹ kalẹ̀ ẹni ń jẹba ìlẹ̀ à kí ni tí wọ́n tẹ́tí láti ẹgbẹ́ fún ìtọ́kùn nígbà ìlà ẹ̀wọ̀n táwọn ọ̀rọ̀ lọ. àtàwọn ṣe ní ilẹ̀ ń fún ẹ̀mí ìfọ̀kànbalẹ̀ ayé àti tí wọ́n gbé nínú orí tí ń gbẹ̀bí kan kéèkì ní ọkàn yóò balẹ̀ láyé ṣẹ́lú láìka làwọn òun áfúrò tó lúwa sọ yẹn ayé àtàlù kìyàmọ̀ ni wọ́n àmọ́ọ̀nà kan bẹ sí gbogbo onítọ̀ èyí nínú ọdún ìdàlù kìyàmọ̀ àmọ́ọ̀nà pé ọmọ àgbẹ̀ náà ni wọ́n lùzúùnà tọ́ inú ìwà lè jẹ́ pé ìyá torí kó níwà kéékèèké tó kù díẹ̀ ìyá ń wo kí ìyá ń jalè ìyá ń ṣe dìná ìyá ń ṣe tẹ́tẹ́ tí àánú ọlọ́run bá yípa bá lórí rẹ̀ ó lè kọ́kọ́ wọ̀nà àmọ́ iná rẹ̀ yẹn mọ̀ àkọ́tàlì ó lásìkò ìyáàkì bàbá pọ́láyé rẹ̀ ní ọgbà jẹ́nà ni àmọ́ ìsìta òfin jùlọ fún yẹn ẹni tí ò bá ti wá sí tẹ̀wọ̀ èyí jù kò sí ọ̀dá òfin lójú àgbà náà ọlọ́mọ gbà tàfé ní kò lọ́wọ́ ìdàpọ̀ ẹja dọ́lọ́wọ́ bá wa mọ̀ṣù àlọ́wọ́ àwọn ìbáàdà rẹ̀ nìkan an kírun ní kẹlá màá kírun an gbáwò ní kẹlá màá gbáwò an yọ zaka ní kẹlá màá yọ an lọ hajj ní kẹlá màá yọ gbogbo ìbáàdà bẹ́ẹ̀ wá ní ní náà tí ó jọmọ́ ní ilé ìpínlẹ̀ fẹ́ ìbáàdà ni wọ́n àtàwọ́kọ̀ ní kẹlá màá yọ wà á lọ́wọ́ ìfọ̀tọ̀wọ̀ kálí ìkọ́sùmọ̀ wà á lọ́wọ́ ìfọ̀tọ̀wọ̀ kálí wà á lọ́wọ́ ìfọ̀tọ̀wọ̀ kálí Allah subhanahu wa ta'ala láti ìjára ní ọjọ́ ìlú wà tó nìkan ládẹ̀ ní gbára nítorí ìtàkọ́ ìjọba ẹwọ́ gba àwọn ọmọ ní kíní kẹta oṣù mọ́ bìí oṣù mara gbogbo ẹ̀mọ́ ní condition ìní ìdẹ́ tí mo jẹ ìjọba ó lè jẹ́ tí mo mú nǹkan báyìí ó lè jẹ́ mọ́ bìí nǹkan báyìí àfáàní aláwọ̀ ìyá ìwà sọ wa ọlọ́run bá nìkan ká sí ẹkùn mọ́ sọ wa ó dà tó lẹ́gbẹ́ lè sọ wa gbogbo nǹkan ìṣọ́ra ìṣúra òkí bẹ́ẹ̀ ò lè ṣiṣẹ́ ju kán mọ́ ta aládà lọ òun náà ti lè fèèrè gbogbo nǹkan ọ̀ṣọ́ra tó wá mọ́ ní àti wọ́n darí kan àti wọ́n ti bá gbogbo tó mọ́ ní kò sí ìṣe mọ́ tó lè mọ̀ fẹ́ẹ̀sì ẹ̀rí tí wọ́n ń ṣòro níbi tí wáyà ló jábọ́ báyìí ó sì mọ́ jàmù lórí àbí yóò náà hàn lóko yóò hàn sí nínú ṣùgbọ́n wàṣùpáàlù wọn tààlà òun ti ìṣọ́ra yẹn ń bẹ lórí gbogbo àwọn قل أعوذ برب الفلق من شر ما خلق ما خلق يقوى يعني ما والله خلقكم وما تعملون ọlọ́run mọ̀ ogun adó tó mọ̀ ogun adó abájú wá gbà lọ́kàn báyìí ó kọ àti ìròyìn àwọn aláàfáàní ọjà ọdọ́ rẹ̀ nìkan náà láti máa mú àti tá a bá tó bọ́ láti máa nẹ́bùwà Muhammad sọ̀rọ̀ wà rẹ̀ ká má da ọlọ́run sọ lórúkọ fún ara wa ẹni èèyàn bá gbọ́n nìyẹn ló ń sọ lórúkọ ẹni èèyàn bá sì yí olèyàn máa ń fi sọ̀rọ̀ yẹn ìjà ẹ màfá yẹn àfà tó kú báyìí ọlá parí pé òfurufú àì màfá yẹn ó ga báyìí ọlá parí pé ògà àmọ́ àwọn ìròyìn tó ń bẹ tẹ́ gbọ́dọ̀ àwọn ìmọ̀ mi ròyìn ọlọ́wọ́ ẹ̀rọ kìíní àbíwọ̀ ìjọ ní sáyà gbangba àwọn kẹta mọ̀ nípa Allah subhanahu wa ta'ala nọ́ọ̀sì àgbà ìgbà sáńtàrọ̀ fẹ̀yẹ̀ ìfọ́nà Allah subhanahu wa ta'ala ẹni mọ̀ tọ́lọ̀ ń bá fi ròyìn ààrẹ òun náà ní ká fi ròyìn yìí tó bá ti wá fi ròyìn ẹ̀ ẹ má jẹ́ ká fọpọlọ ara ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته ورحمة الله جزاك الله شكرا اكرمكم الله عفى الله يكرمك السلام عليكم السلام عليكم شايف اوكي Thank you.